الحمد لله العلي الأعلى له الأثناء الحسنى والصفات العلى والصلاة والسلام على من أرسله الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته زاد المعاد في هدي خير العباد التسواج لوري شرع وزاد المعاد لمن الحافظ الفقيه المحدث الشيخ محمد ابن أبي بكر الزرعي الدمشقي المعروف بن القيم عليه رحمة الله شراء المواي أغناني التسواج ومواي لبى أقولي àwọn إن كان tànàbí lò ìtọ́jọmọ́tò ogun àti àwọn tó sàti jẹ́ pé sẹ́gbà wa wá lórí ẹ̀ ipò ń ṣe ọlọ́run ọba ó lò ó lò nǹkan yẹn ṣé bá ti sọ mùsùlùmí gbogbo wa tó bá ti rí àkàkún àwọn olùmọ̀ lórí àwọn abala kan nínú ẹ̀ka ẹ̀kan nínú tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn ó lè má ti yé o ṣùgbọ́n kọ́ mọ̀ wípé nǹkan yẹn kìí ṣe nǹkan tó kéré nínú abala ìmọ̀ ẹ̀sìn ká mọ gbogbo tànàbí lò àti bó o ló ṣe lò ìgbà wo ló lò ṣé kó tó dà nàbì ni àbí lẹ́yìn ìgbà tó dà nàbì lílò tànàbì sì lo àwọn nǹkan yìí kí ló lò ó fún ibẹ̀ làwọn oríṣiríṣi àwọn àlámọ̀rí kan ti jẹ jáde nínú ẹ̀ àwọn nǹkan èlò tó ní ṣe pẹ̀lú àsìkò tiwọn tó ṣe pé básìkò tiwọn ṣe rí àwọn nǹkan tí wọ́n lò ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ láyà nábì gẹ́gẹ́ bí àpẹẹrẹ bó ṣe ṣe kọ́rọ̀ tún wá bẹ́ẹ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n ní nǹkan kan tá a lè fi jọ lónìí òun náà ní pọ́ọ̀ kéèyàn máa tọ̀ sípò lóru tó bá ti di nílẹ̀ mọ́kọ́lọ̀ dànù irú ẹ̀ náà ti wà dáadáa kó tó di pé kò fẹ́ gbajúmọ̀ máa lónìí táwọn èèyàn tọ̀ sípò tí wọ́n gbé sábẹ́ bẹ́ẹ̀dì tó bá di láàárọ̀ àbí kílẹ̀ bá mọ́ bọ̀ tí wọ́n lè dànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé àwọn nǹkan míì ó ní ṣe pẹ̀lú àsìkò tí wọ́n sẹ̀mí ṣùgbọ́n tó kàn wájú òun náà ni ntọ́lọ́mọ́ nǹkan tá a nàbí lò bó ló ṣe lò ó dájú kò ṣe ọlọ́run ọba ó ní igbá tí fi sálùwàlà táwọn ń pè ní igbá àlùwàlà òun ṣe ọlọ́run irú eléyìí ó ṣeéṣe kẹ́lómi máa máa ti ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ ló léwu pé èyí ń tètè máa sálùwàlà síbì kan torí pé ó ti láǹfààní bóyá gé ó ti láǹfààní ẹlòmíà gbé ọwọ́ sẹ́nu tap àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òwò tẹ́yí ó lọ mọ́ àwọn nǹkan èlò tó ń ṣe ọlọ́run òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam tó lò omi ń bẹ tó ṣe pé n tó gbajúmọ̀ lásìkò tiwọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ ibi tá a dé lánàá òun náà ni ọ̀rọ̀ nípa àwọn aṣọ ogun àti èyí tí a mọ̀ sí kẹsẹ́ yìí àwọn ìran aṣọ tànàbí wọ̀ tó ṣe wí àbí tó ní tí wọ́n lè máa wọ̀ lójú ogun olùmọ̀ wọn tẹ̀síwájú ó ní wakana tìlahu jáàbà tó dé alkafo wọn náà nàbì tún ní jáàbà kí ló ń pè ní jáàbà ó jọ bíi níta lè pè ní jákẹ́tì jákẹ́tì irú ẹ̀ làwọn ológun pàápàá jùlọ pé àwọn sójà àbáwọn ọ́fíìsà ẹ̀wù tí èè lápá báyìí kìí lápá ó sì máa ń ní àwọn àpò wọn lè kó nǹkan sí kódà wọn a máa kó àwọn irinṣẹ́ nǹkan ìjagun míì síbẹ̀ àwọn míì wọ́n fi ẹ̀rọ tí wọ́n ń pè ní walking talking wọ́n á ti wọnú ẹ̀ báyìí jákẹ́ẹ̀tì kékeré báyìí òun náà ń pè ní jáàbá tó túmọ̀ sí pé irú àwọn àwòrán nǹkan báyìí ti ń bẹ tipẹ́ ìjẹ́ kí èèyàn ní feeling pé ọmọ ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jábà yìí wọn ní oṣù ọlọ́run ọba ní orúkọ tí wọ́n ń pè òun náà ní alkaafo orúkọ rẹ̀ nù jákẹ́tì wà mí ń tọ́kọ́ min àdínní mọ̀ṣúù fìhà sàlẹ́tù xìlà min fẹ́gbọ́ ẹ̀rí wọ́n tún náà nàgbé ní ní ń nítorí ìjọ òun náà ní the belt tí yẹn fi de nǹkan mọ́ra mintọkọ bí okùn tí yẹn fi de nǹkan wọn ló ní ọ̀nà mẹ́ta tí fàdákà ń bẹ láàrin rẹ̀ torí pé irú okùn tá à ń sọ yìí kìí ṣe ordinary okùn nípa lè fi jọ náà ní gẹ́gẹ́ bíi belt tí ó fẹ̀ bí awọ láàrin ẹ̀ wọ́n ní àwọn ibi tó ṣe pé fídọ̀ ló wà ńbẹ̀ sílvà ó tọ́nà mẹ́ta ńbẹ̀. wàl ìdìzín mẹ́fọ̀bọ̀ wọn ló tún wá ní ìtànkùn ní àlè ìdìzín àlè ìdìzín mú yìí níta lè fi jọ lójú òní nǹkan tá máa fi ń mú okùn mọ́lẹ̀ ẹ rí i pé tíyẹn bá de belt ó ní àárín ibi tíyẹn máa ń parí ẹ̀ tó máa fi ń tíyẹn ó ti kìíní bọ̀ bíi òkú tí máa mú bẹ́ẹ̀tì mọ́lẹ̀ eléyìí náà ń pè ní alibizin wọn ló tún ní wàtọ́ra fún mẹ́fọ̀gbọ̀ wọn ní o tún wá ní etí okùn kan náà tóun náà tún jẹ́ látara fẹ́lọ́ olùmọ́wá wákàdà kọ́lá bá olùhùn báwọn apá kan ṣe sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n ní nínú àwọn kan tó tún tààrí gbà wá tà náà ní. وقال شيخ الإسلام ابن تيمية سمو أقام علماء شيخ الإسلام ابن تيمية أبو العباس الحراني عليه رحمة الله أني لم يبلغنا أن النبي صلى الله عليه وسلم شد على وسطه منطقة ما بيني أبو ẹ̀rí kò fẹsẹ̀ rìn lẹ̀ pa anabi ní okùn kan tí í dé ta lè pè ní bóyá imam bell yálà bóyá lójú ogun ni àbí láwọn òkè sàmì pé rárá kò sí èyí tó fẹsẹ̀ rìn lẹ̀ ìpè ó ní okùn tí dé mára láàrin olùmọ̀ wa ń tẹ̀síwájú pé wàkánà lahu túrúsún túrúsún òun ni òun dà gẹ́gẹ́ bíi ó dà gẹ́gẹ́ bíi nǹkan tí bíi abọ́ báyìí àbí ká pè é ní ọ̀fẹ́jọ́ ìran àwọn abẹ̀bẹ̀ tí wọ́n ń ṣe lónìí àwọn abẹ̀bẹ̀ kan bẹ táwọn èèyàn máa ń ká báyìí tí wọ́n tún nà báyìí tí máa ń ráǹdì tí máa ń ráǹdì sábẹ̀bẹ̀ ọlọ́wọ́ báyìí tọ̀ kíní yẹn torus bí sì máa rí rè yóò rí rand ìmọ̀ tóbi nítorí máa fi ń ṣe máa ní ìgbámú ìmọ̀ ní ìgbámú báyìí tí wọ́n wà lójú ogun ìdá ó wà lọ́wọ́ irinṣẹ́ yìí ó ń bẹ lọ́wọ́ sí òun máa fi dìfẹ́ǹdì ìdá bíi irin báyìí náà ni tó ṣe wípé wọ́n gbámú báyìí jagunjagun ó máa jagun lọ yóò sì máa fi eléyìí dìfẹ́ǹdì àwọn tí wọ́n ń àwọn ọ̀tá tí wọ́n ń jà lógun gbogbo tí ẹni tí jagun lójú ogun ló máa ní kínní tóòs so eléyìí ti ń bẹ tipẹ́ gbólóhùn yìí òun láti máa bá a ọ̀pọ̀ yálà nínú hadithi ni àbí ńgbà mi tí wọ́n bá fẹ́ júwe nǹkan nínú súnà wọ́n ní ọ̀dà gẹ́gẹ́ bíi tóòs sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe rí ni ó ráǹdì ìmọ̀ nígbà mú báyìí wọ́n máa fi ń defend kí ìdá tó máa fẹ́ sáyàn yóò fi gbà yóò kàn dún gbà ń so that kò ní bá ẹni tó mú kàn yẹn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ló ń ṣe ọlọ́run ọba ó nìkan wọ́n pè ní azalóòkù inú àwọn irinṣẹ́ ogun tó ń ṣe ọlọ́run ọba ní wọ́tòrò sọ́ni yòkọ́lù lẹ́hu alifutak ọ̀kan náà tún bẹ ǹjẹ́ futak qila wàtúrúsùn hùdìyà ilayhi fihi suratu timthal فوضع يده عليه فأذهب الله ذلك التمثال ولقد ناتم tẹnìkan àwọn kan wọn fi ṣe ẹbùn fún wọn bùn ànábì wọn bùn lẹbùn ṣùgbọ́n eléyìí tí wọ́n bu ànábì àwòrán bẹ́ńbẹ́ àwòrán tìǹfàd bí èrè ànábì wa kórìíra rẹ̀ ó gbé ọwọ́ lé pé eléyìí irú irú nǹkan wò lélẹ́yìí wọ́n ní ọlọ́run ọba fa adhhaba Allahu dhalika tìǹfàd ọlọ́run sì pa àwọn èrè tó wà bẹ́ẹ̀ ọlọ́run ọba sì mú kó bẹ́ẹ̀ látara kó kórìíra fọwọ́ di pé òlélẹ́yìí kàyẹ́ sì parẹ́ kó bẹ́ẹ̀ salawatullahi wasalamu alayhi eléyìí òun tún ní àlàyé lórí àwọn nǹkan ìlò tànàbí lò jáàbá jacket tórósún àwọn irinṣẹ́ tá a fi di tá a fi defend tá a fi kọ̀dí kí ìdá bani lójú ogun òun náà ní ntí olùmọ̀ wa tí wọ́n tún tẹ̀síwájú fún wa láàárọ̀ yìí ọlọ́run bá wa ṣe ìkẹ́ ìgẹ̀ tó pọ̀ fún ṣẹ́ńlá Muhammad gbogbo eléyìí tàbá ni adára dó nínú ẹ̀kọ́ táàrí ń bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ọmọ ènìyàn níta ló ń ṣe ọlọ́run ọba náà bẹ́ẹ̀ ni akin jagunjagun ló ń ṣẹ́ńlá Muhammad alayhi salatu wa salam kò ẹ́fà ìpébóyá kó máa ti àwọn sàábì rẹ̀ gbẹ̀ ẹ̀yìn ní ẹ lọ èmi lànàbì ni ó máa dúró lé níta bá bá bọ̀ ẹ̀jẹ̀ mà rárá ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀kọ́ òun náà ní àwọn irinṣẹ́ ó láwọn àti bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ lábẹ́ àkòrí fílíkìrì síláhìhì wà ẹ̀sáfìhì sallallahu alayhi wa sallam àkòrí àwọn irinṣẹ́ tànàbí lò fógun àtàwọn nǹkan ìlú rẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tẹ̀síwájú tó máa wáyé lọ́sẹ̀ tí ń bọ̀ tàbí lọ́la ah sorry ní ọ̀la ọlọ́run jẹ́ àmọ́ bẹ̀rẹ̀ dáadáa wallahu ta'ala ala wa alam اللهم inna nas'aluka hudak waj'al amalana fi ridak allahumma nas'aluka khayra hadha al وخير ما فيه وخير ما بعده ونعوذ بك من شر هذا اليوم وشر ما فيه وشر ما فيه ومن شر ما بعده يا رب العالمين اللهم انا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم احفظنا من الإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين اللهم إنا نسألك الثبات على الحق والهدى والسداد يا رب العالمين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك